أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما وأنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilayi salatu wasalam ala rasulilayi wa baad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulilayi atọrọlẹkùn kí àti gẹ fún asọjàdà nàbí wa muhammad eléyìí ni ètò yín ètò wa dawatul haq ìpèpè òdodo tí wọn ò lò tí mọdẹsẹtìgbà nìkọ̀ọ̀kan wa ní gbogbo ìdájí báyìí nínú oṣù ramadan nínú iléeṣẹ́ splash fm kọlọmbalẹ kọlá kọjá pé gbogbo kó ṣe ẹnìkọ̀ọ̀kan aláǹfààní láyé ń bì àtijọ́ ìgbàlódé kíámà àwọn sars wa ti ń bá ní tẹ̀síwájú lọ lórí agbọ́nrin ojú tí islam fi wo àwọn ẹ̀dá tó yàtọ̀ sí èèyàn nípa ẹ̀mí wọn báwo ni islam ṣe pọ́n wọn lé tẹ́lẹ̀ ó jẹ́ kó máa yẹ nìkọ̀ọ̀kan pé islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó fún kálukú ní ìwọ rẹ̀ ni kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan ìsásù wa wọn tún bá ní tẹ̀síwájú lọ. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa ba'ad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pọ̀ ní fọlọ́n bá tó sọ wa mùsùlùmí. alhamdulilayi àtọ̀rọ̀ àlékún kẹ́ ọlọ́ àti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́kàn kẹ́ ẹni ọlọ́run láti bá a máa jẹ́ kẹ̀ fún gbogbo ayé allah subhanahu wa ta'ala bá ní sàlékún kí anabi bá ní sàlékún ọlá rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam báyìí insha allah ta'ala a máa tẹ̀síwájú ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ tí ó pọ̀jù lórí ìbánisọ̀rọ̀ lẹ́nì òun náà ni fíkìw lórí ọ̀rọ̀ àwọn ẹranko ìní a tún fi kún àwọn àlámọ́rì tá ń bá bọ̀ àkọ́kọ́ ntàsí foundation ọ̀rọ̀ yìí òun náà ni hadithu kan tọ́jẹ́ pé hadithi ń bẹ́nu sunanu abi daud bi isnadin hasan min hadithi sahal ibn hanzoliya radiyallahu anhu qal ẹni yìí ń sọ njọ́ kan wípé mọ́rọ̀ sàlám bi ba'irin qad lahiqa dhaharuhu bi batnihi anam sàlám ń kọjá lọ pẹ̀lú ràkúnmí kan tó ti lẹ̀ ẹ̀yìn ara rẹ̀ mọ́kún rẹ̀ ó ti pákùn mọ́lẹ̀ ara ní fàkọ́lá níbi ìwá ní ìtọ́kùlá fi hadhihi al-baha'im ẹ̀yìn èyàn ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ọba níbi àwọn ẹranko yìí al-mu'jama tọ́lọ̀hún ọ̀yọ̀ǹda fún kọ́mọ ọba yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bara yín sọ̀rọ̀ yìí kó lè ké pàjáde pé ara máa ń níhùn ebi máa ń pahùn e, ìyá máa ń jẹun òsì máa ń sẹ́hùn farkabuha salihatan tọ́ba wá rí bẹ́ẹ̀ tí wọn lè sọ̀rọ̀ yìí ẹ̀yin ẹ máa gùn wọn lọ́nà tó gbà da ẹ máa fara ní ọ̀nà tẹ́ gbà máa gùn wọn wakuluha salihatan bẹ́ẹ̀ bá sì fẹ́ jẹ wọn náà ẹ jẹ́ lọ́nà tó gbà da eléyìí ni ó wà jẹ́ taratara láti máa ṣàlàyé àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bi ọ̀rọ̀ àwọn ẹranko yìí ẹranko téèyàn bá ní dandan ni lọ́rùn èèyàn máa fún ní oúnjẹ jẹ nítorí pé nù dúkìá náà lọ wà قد جاء من حديث أبي هريرة والحديث مخرج في المعطى وبعضه مخرج في الصحيح amsam sọ wípé inna Allah yarda lakum thalathan nǹkan mẹ́ta kan mẹ́ta bá ti ń ṣe ọlọ́run máa yọ́nú sí i ó tún wáá dàkọ mẹ́ta kan náà tẹ́ bá ti ń ṣe ọlọ́run ọba máa bínú sí i àkọ́kọ́ èntànàbí kọ́kọ́ sọ náà níbi nǹkan tí aláwọ̀mọ̀ fi yọnu sí àní wípé ká sopọ̀ mọ́ okun Allah subhanahu wa ta'ala ká má jàkùn bákan náà àbí ti ń ka ilé bọ̀ ṣùgbọ́n níta ní ìdí nbẹ gangan ni ti ìgbẹ̀yìn tí ànábì fi sọ wípé nínú nǹkan mẹ́ta tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ fi ní rí ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó náà ni ìdán àtúlẹ̀mán kẹ́ ẹ máa ra dúkìá láre ẹranko téèyàn bá ní dúkìá èèyàn ni èèyàn gbọ́dọ̀ febi pa èèwọ̀ ni kéèyàn ò febi pa nínú ṣẹ̀ríà ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà gbogbo ntọ́ba lè mú ìnira bá ẹranko yìí èèyàn gbọ́dọ̀ kó ìnira yẹn bá tó ẹranko ìbá wá sí àárẹ̀ èèyàn gbọ́dọ̀ tọ́jú rẹ̀ bó gbẹ́ngbẹ́ èèyàn gbọ́dọ̀ fún lóúnjẹ jẹ èèyàn gbọ́dọ̀ fún lómi mu gẹ́gẹ́ bá a ṣe pàkíyèsí àmì hadith àbí rọrọ̀ lórí obìnrin tó torí olóńgbò tó torí ẹ̀ wọná òun náà lolóńgbò rẹ̀ kò fún lóúnjẹ jẹ ó dè mọ́lẹ̀ tí tó lóògùn fi eku bákan náà èèwọ̀ tún ni nínú ẹ̀sìn Islam kéèyàn ò ní ẹranko kọ́ wá jẹ́ pé ẹranko yìí máa báyàn ru ẹrù kéèyàn wá gbé ẹrù tó ju ẹranko yìí lé lórí wà á yóò wà á ń yọ hàmílàhà mọ́lá tòtẹ́ìk in tí ẹranko yìí tágbára rẹ̀ ọ̀bá lè gbé a gbọ́dọ̀ gbélé lórí torí pé aláṣọ àtàrà gan tó ní àwa gan in tí ọ̀rọ̀ àwa gan lọ́rùn kò gbélé àwa náà kò gbélé wa lórí bákan náà a gbọ́dọ̀ máa fi ìyà jẹ ẹranko yìí ká máa nà níbi nínàkúnà a sì gbọ́dọ̀ máa fi ara ní bákan náà tó bá jẹ́ pé ẹranko tá a máa mu wàrà rẹ̀ nírú rẹ̀ ẹranko yìí a gbọ́dọ̀ máa fún wàrà ẹranko yìí láti jẹ́ wípé bima yadurru bi waladiha tó bá jẹ́ wípé a fẹ́ fún wàrà rẹ̀ a gbọ́dọ̀ ṣẹ́ nǹkan kù sínú ọyàn rẹ̀ fún ọmọ rẹ̀ náà tó ní òsè kínní o tó ní òórì mu a gbọ́dọ̀ fún gbogbo rẹ̀ gbẹ èèwọ̀ lélẹ́yìn bákìlì anáwó ghidha'un lil walad torí pé ọmọ tiẹ̀ náà jẹ bákan náà ẹni tí ọba sì máa fún wàrà yìí kò gbọ́dọ̀ dé èékánná sí bèlè pé yóò máa fi èékánná gún ẹran yìí ẹran yìí ní ọyàn láti máa fi ara ní a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bákan náà tó bá sì jẹ́ wípé èèyàn jẹ́ ń ti ń kó oyin ni nínú ẹ̀sìn ìsìláàmù dandan ni kéèyàn ó ṣe nǹkan tí oyin náà máa jẹ padà kù sínú ilé rẹ̀ ẹ gbọ́dọ̀ ọ̀họ́ gbogbo ohun tí ń bẹ́ ń bẹ̀ tán ọmọ apáyé ní í òun tó yin ohun òjèrè ìwọ náà wo tó oko oko tán o tún ń bí pẹ́ ń nǹkan rẹ̀ tí sì ń ta a gbọ́dọ̀ ṣe báyìí bákan náà ẹni tó bá wà ní ẹranko tó bá kọ̀ láti máa tọ́jú báyìí a jẹ́ àbàwẹ̀ tí ọmọ bá tọ́jú rẹ̀ tí ọba títà àbàtí rẹ̀ tí ọmọ bá tọ́jú rẹ̀ á ta ẹran yìí á kó rẹ̀ á kó lè lọ. bákan náà èèwọ̀ nínú ẹ̀sìn ìsìlámù ká máa ya ẹran ká máa yà ní bíléèdì lójú ká máa yà lọ́bẹ lórí ká máa yọ̀ bẹ́ẹ̀ lójú nítorí pé àṣàṣàràm sọ wípé ẹnikẹ́ni tí bá ń padà ń dẹ́rù eléyìí wò Allah subhanahu wa ta'ala yóò máa bínú sí i báà sì gbọ́dọ̀ máa ká máa gbá lójú bákan náà a gbọ́dọ̀ máa na àwọn ẹran wa náà ká máa nà wọ́n lójú nínàkunà bákan náà a gbọ́dọ̀ máa dẹ́dí ẹ méjì síra wọn bó ṣe jẹ́ pé a gbọ́dọ̀ máa dé àgbò méjì náà síra wọn kí wọ́n máa wá jà ká máa hó ká máa wá dunnú kí ni wọ́n máa dùn kó sì jẹ́ pé wọ́n ń fi ara nira wọn ní ti abáyì nítorí pé anabi sallallahu alaihi wasallam ó tún di óyè wa min hadithi abihi rọ́rọ́ radiyallahu tanardọ́ ó ń sọlọ́ ní latu adunna hukuka ila ahliha yawm alqiyama hatta yuqada aw yuqtassa li shati li jamma'i min shati alqurana anamusa hasan sọ wípé gbogbo ìwọ̀ kọ̀ọ̀kan gbogbo ẹ̀tọ́ kọ̀ọ̀kan lọ́lọ́run ọba ọgbà padà fẹ́lẹ́tọ̀ níjọ̀gbọ̀dàdìkìámà kọ́dà tẹ́ ẹ débi ẹran tí ò níwo tí n tó níwò tọkànkan kùkàn ẹ ń bá sísábà bíi eléyìí náà òun náà ó pin tiẹ̀ náà ń bẹ níjọ̀gbìn àlìkíyàmá bákan náà anabi sàlám kọ́dà ó tún jóye wa wípé níbi tí ọlọ́run ó tún gbẹ̀sán dé gan yòókùtàṣìrì kọ́lìkì báàdìhìn mi báàdìn alọ́sọ̀tọ́rọ̀ máa gbẹ̀sán fún àwọn ẹrú níjọ̀gbìn àlìkíyàmá látọ̀dọ̀ apá kan sápá kejì ẹ ń bá borin sí wọ́n yọ àbòsí wọ́n fi lé e, wọ́n padà kó ẹ̀san fẹ́ni tí wọ́n fi ara ní láyé ń tiẹ̀ hátàlì lìjà má ìmìnira kọ́ra náà kọ́dà tẹ ẹ má ẹranko tó jẹ́ pé kò níwo àtẹ̀ntóniwò tọkàn ọlọ́run ọba yọ gbélé ìfúnra wọn wàhátà lè dárọ̀ mìnà dárọ̀ kọ́dà tẹ ẹ má kòkòrò kékeré tọ́jú àwúrẹ́bẹ èèrà nǹkan náà fi ṣera wọn bí wọ́n gíra wọn jẹni bí wọ́n fọra wọn létí Allah subhanahu wa ta'ala yọ yọ eléyìí níjọba àríkè àmọ́ ẹ wo èèrà kọ̀ládìjẹ náà ti ọwọ́ o èèrà kòrìn náà ti ọwọ́ o gbogbo àwọn ẹranko yìí náà nígbà tí Allah subhanahu wa ta'ala tó bá dájọ́ tán níjọba kìámà yọọ pàṣẹ pé kí wọn ó di èèpẹ̀ ni o èèpẹ̀ tí wọn bá dì ìní ó kù gbùù sójú àwọn ẹni tí yọọ bá wọná gbogbo ẹni tí yọọ bá wọná yìí tí ń jẹ́ kèfèrí tí wọ́n mọ̀ gbẹ́mbẹ̀ lọ gbére wọ́n mọ̀ wá ké gbàjarè pé Allah subhanahu wa ta'ala ọba sísọ aná de èèpẹ̀ náà lónìí bó o ṣe sàwọn ẹranko yìí di èèpẹ̀ anusa sàrám tún jẹ́ ó yé wa nínú àwọn hadithi rẹ̀ kọ́dà hadith kan tún bẹ tó yẹ pé shaddad ibn aus lọ́gbà wa radiyallahu ta'ala rọ́dọ̀ wal hadith mọ̀kọ́ sahih indama muslimin hamsasan sọ wípé inna allah kataba li ihsan ala kulli shay gbogbo nǹkan pátá lọ́rùn tí ni ẹ máa ṣe dáadáa fa idha qataltum fàásì lọ́kítìlà bẹ́ẹ̀ bá fẹ́ pa pa dáadáa ẹ jẹ̀mọ́ ẹ jẹ́ àkíyèsára àwa tá à ń pa ẹran tá a jálá pàtà ẹ jẹ́ àkíyèsára ẹ mẹ́jẹ̀ àfàrà ni àwọn ẹran yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò du ẹran wọn ò gun lásán ni kòkòtò ara rẹ̀ ò tí ní tì balẹ̀ wọn ò ti sọ náà sí ọ̀pọ̀lọpọ̀ náà yóò yóò mú ẹran tó fẹ́ pa yóò ti dè láàrin bíi wákàtí méjì mẹ́ta wọn ò ní tí ì mọ́bẹ dé yóò sì máa pọ́n ọ̀bẹ ẹlòmíì yóò fi ọ̀bẹ hàn báyìí wò ó ikú ẹ nìyẹn oríkú ẹ ẹ e, kò dá báyìí torí Ọlọ́run ẹlòmíì ó lè kọ́kọ́ yá lọ́bẹ ó lè kọ́kọ́ yẹran lọ́bẹ lẹ́yìn ẹlòmíì àkọ́kọ́ máa mú ẹ díẹ̀ yóò ti kan lẹ́sẹ̀ kọlẹ́sẹ̀ kan ó lè yín lọ́rùn ṣáájú kó tó di pé yọ̀ọ̀sẹ̀ máa du pé ebi ká kú pọ́ náà ni gbogbo eléyìí da jẹ̀mọ́ ẹ̀ dákun àwa tá a bá ń sinran ká tọ́jú ẹran wa àwa náà tẹ́ran bá jẹ nǹkan wa ká gbà pé kò lè gbé àròjù rí ọlọ́run ọba ó sì adé ká lọ fọ ẹran lójú ó sì bá mu ká máa gé ẹran lẹ́sẹ̀ ó sì bá mu ká gé ẹran létí ó sì bá mu ká gún ẹran ká omi gbóná ká dàlú ẹran ká mú ẹran ká yí lẹ́yìn sódì ká mú ẹran ká kán ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ká máa wá wò pé máa lọ́ngbà náà tọ́ ọba tó bẹ́ẹ̀ bá náà bá ń ṣe báyìí káwọ gbàtà náà ọba kú òlàyé ẹ sì wọ pọ̀lọpọ̀ ẹni tí bá máa ń ṣe báyìí àwọn náà gba kúkú tiẹ̀ náà kìí sábà rọrùn lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà míì kódà nínú ẹ̀sìn èèwọ̀ ni kéèyàn ò mú ẹranko rẹ̀ kéèyàn ò máa gbé ṣépè e gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fún wa tẹ́lẹ̀ síwájú bákan náà kò sì tún lẹ́tọ̀ọ́ fún wa nínú ìsìláàmù yìí kéèyàn pa ẹran téèyàn ń sìn nítorí pé mo kàn pé wọ́n ti pọ̀jù jẹ́ nǹkan pàǹdà jẹ́ nǹkan pàǹdà lẹ̀ lọ ẹran nu o ẹranu o tí ò nírun ti ń kí fún alọ́sùn bàtà la tí ọ̀la àwẹ̀ ti ń gbà ọ̀kan gbọ́dọ̀ kan wo soso kọ́ ọ̀kan mú kúrò àgbẹ̀ ẹ̀ máa pọ́n dalẹ̀ lọ ọ̀ya ẹ̀dàgàmẹ́lẹ́ ẹ̀fẹ̀rún ẹ̀dẹ̀rún sínú oúnjẹ fún wọn ẹ̀ jẹ̀mọ́ ẹ̀jẹ̀ àkíyè sára lórí gbogbo àwọn àlámárì káwa náà lè ba àròjú re Allah subhanahu wa ta'ala onú ẹjẹ́ àmọ́ pàkíyèsí eléyìí sí wa tá a bá gbogbo àwọn tí wàá ìnira máa ń bẹ nínú nǹkan tí máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà nígbà tó náà bá fẹ́ jáde láyé anabi sallallahu alayhi wa sallam ń bá ní sọ̀rọ̀ kan ìmàmà lọ́rọ̀ yìí arúgbó sàn bá ní sọ̀rọ̀ min hadithi jarir radiyallahu ta'ala anhu wa arda tí imaamu muslim gbà wá ó ń sọ ọlọ́run ní man yuhrami rifqa yuhrami lkhayr gbogbo ẹ̀ńtọ́lọ̀ ń bá fi kankan kọ́rọ̀ rẹ̀ tí òjò òun náà wà jáde láyé pẹ̀lú ìnira òun náà jáde láyé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìdí eléyìí la fi wá bira wa ní ìparíparí kájọ sọ bí tá a jọ ń lọ níbo là ń lọ ìjó tiẹ̀ lẹ́tọ̀ bí kọ́tùlù àdàmí yìí alimuta alim bil amurọ́dì asọ́àbà ìbéèrè ńlá nìyẹn ẹni tí àárẹ̀ burúkú ńlá bá ń dà láàmú tí ààrẹ yìí sì jẹ́ pé ààrẹ tí wọ́n ti wò pé bóyá àwọn ò lè rí wò ni tírú ẹni ìbáwá jẹ́ pọ́ wà lórí ìṣesí tára ní ìjẹ́ alẹ́tọ̀ọ́ ká gba ọ̀nà kan síkejì ká fi pa bóyá ká gun bára bẹ̀rẹ̀ kú ká ṣe nǹkan kan wàlọ́ọ̀ì èèwọ̀ nínú ẹ̀sìn tọ́lọ́run fún àlùsà sàlámù tọ́jẹ́ ìsìlámù tọ́jẹ́ ní pé kò tiẹ̀ tún lè gbá pamọ́ gan kò lè gbẹ́sẹ̀ mọ́ kò lè gbé nǹkan kan mọ́ tí ò ní nǹkan kan tá a tún lè máa tàn máa kó lè fẹ́ wá sínú ilé ayé sí ẹ̀sìn eléyìí wá ni ó sọ wípé ọmọ tí ẹ̀sẹ̀ ń dàgbà bọ̀ tá a mọ irú tí ó lè dà lọ́jọ́ ọ̀la kásì pánpakúpa lójijì sẹ́lẹ̀ ní ọ̀sọ̀ wípé ẹni tí ń bẹ́nu plane kápá dànù lójijì sẹ́lẹ̀ ní ọ̀sọ̀ wípé ká máa pààyàn káàkiri anabi sọ̀rọ̀ sálàm kì í ṣe pààyàn pààyàn fúndìí èyí ní ìparíparí jẹ̀mọ́ ẹ̀jẹ̀ á bẹ̀rù ọlọ́run ọba o lọ́kùnrin lóbìn wa ká bẹ̀rù ẹ̀ pípọ̀ Allah subhanahu wa ta'ala kì í ṣe ń téèyàn máa róòpù o ntí ọ̀dà tí ò bá làákàyè mu àyèfi tì sẹ́sìn ọlọ́run ọba o gẹ́gbó jẹ́ pé ànábì sọ̀rọ̀ sálàm tọ́lọ́run rán sí wa yìí ọlọ́kàn kẹ́ni o gbogbo bó ṣe wù láàrin èèyàn láàrin ẹranko láàrin èèrà ó ní là ń sàlàyé fún wa yìí tá a sì rí ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ látara ànábì sọ̀rọ̀ sálàm sọ́dọ̀ wa fún díẹ̀ yìí gbogbo ohun tó ń kálukú bá fẹ́ fi tì sẹ́sìn ọlọ́run ọba kó dáadáa o kó tó fi tì sẹ́sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala fún díẹ̀ yìí ẹ̀sìn islamu ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn ayọ̀ ni ẹ̀sìn tí èsì ẹ̀sìn jàgídíjàgan tí èsì ìsẹ̀sìn pààyàn-pààyàn ni ẹnìkan wà ní máa fi tí èsì ẹ̀sìn ọlọ́run ọba ti sára ẹ̀sìn ọlọ́run àfi kọ́lọ́run ọba yọ gbogbo rántí ń pè ní gíà kúrò níbi ọkọ rẹ̀ one rẹ̀ kò ní wọ̀ mọ́ two kò ní wọ̀ mọ́ three kò ní wọ̀ mọ́ four five kà wọ̀ rìfáàsì nìkan ni ọ̀wọ̀ àkú ń bẹ̀ yóò sàrí pò ń lọ ọ̀nà ẹ̀yìn náà ni nítorí pé ọlọ́run ọba ní ń bá a sí kíni o ò ní ń bá a jà ò ní ń bá a jagun fún díẹ̀ yìí ẹ dákun ẹ méjì àfin tí ò ṣe tọlọ́run ọba àti tìyànú sàsàràm ti sọ̀dọ̀ wọn ìsìláàmù lẹ̀sìn ayọ̀ ibi ntọ́ bá ń jẹ́ wàhálà kan sí ẹ̀jẹ̀ á wo iwájú káwẹ́yìn kò síbi tẹ́ ẹ̀ fọ́ sí tí ó bá jẹ́ pé mo fẹ́ jókòó lórí àga kan yóò jẹ́ lórí ọ̀rọ̀ àjẹ àmú àní jẹ̀jì òdì àní mùmú òdì o àbíjọ́ sọ̀rọ̀ bàbá lọ́hùn kó kíyèsí gbogbo wa kóra kó ṣàánú wa kọ́mẹ̀dì àṣìwì kọ́mẹ̀dì àṣìṣe o kọ́mẹ̀dì àlọ́rẹ̀ èforí gún níwájú Allah subhanahu wa ta'ala kó sì jẹ́ àmà anabisa salam náà ní ẹ̀tọ́ pé anabire kó sì jẹ́ àjọ bá anabisa salam wà àlìjẹ́nà ayọ̀ anabi ni anabi kẹ anabi ni anabi ayọ̀ anabi ni anabi ẹ̀rìn ànábì oríire ní ìparíparí anabi wàlá anabi ni ọ. akí àwọn sásù wa kọ́nà balẹ̀kọ́lá kọ́ba ní sàn ní ẹ̀sùn olóore gbogbo wa tí à ń fi ìbéèrè ránṣẹ́ à ń rí ìbéèrè wa ṣùgbọ́n nítorí àwọn nǹkan tí à ń sọ ni ò tí jẹ́ kí amẹnudé bi ìbéèrè pẹ̀lú ìrọ̀lẹ́ àwọn tó máa bá ní tẹ̀síwájú lọ́la àwọn tá a bá fẹ́ máa béèrè béèrè kan ká máa pa sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero zero ninety nine twelve fifty eight thirty one àti zero seven zero sixty six fifty five seventy thirty six wọn ó tún mọ bá ní tẹ̀síwájú lọ tó bá tó di ní ọ̀la àwọn tí a jọ wà nínú ilé agbára nídàájí tòní ṣé wa Ismail ẹrọ àlà àjọ wà níbí láàárọ̀ tòní ni ṣé wa Abdulrasaq arówólosúnà àjọ wà níbí ní àárọ̀ tòní ni ustaasu wa Sulaiman madule awal àwọn bí ẹyà àwọn ni wọn kó gbọ àsòdì wa sọ ẹni tí wọn ń tẹ bọ́tìnì àwọn náà ni ṣé wa Badmus ẹni ẹni tó ń darí ètò náà ni Sulaiman ibrahim abu ibrahim ẹ̀sàòkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.